إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعكم الله سبحانه وتعالى أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواد نريد لك ولتنو الرسالة تتي الامام ابن ابي زيد القيرواني رحمه الله تعالى آه، اما تسواد نريد الاعتكاف وني وأقل ما هو أحب إلينا من الاعتكاف عشرة أيام èyí ó kéré jù nínú nǹkan tó ṣe wípé a nífẹ̀ẹ́ sí níbi ọ̀rọ̀ etikaf ọ̀rọ̀ náà ni asharatu ayyam ọjọ́ mẹ́wàá wa man nadara itikafa yawmin fa akthar lazimahu ẹni tí ó bá jẹ́jẹ́ ipò ń fẹ́ ṣe ẹ̀tìkáàfù ọjọ́ kan àbí jù bẹ́ẹ̀ lọ lazimahu ó ti pọn dandan fún wa in nadara laylatan lazimahu yawmun wa layla tó wá ṣe pé òru kan òun ló ń fẹ́ fi ṣe ẹ̀tìkáàfù ìtumọ̀ rẹ̀ náà ni pé òru àti ọ̀sán ní ó fi ṣe ẹ́ntìkáf tálàwọ̀ àwọn ọ̀rọ̀ tí a ti tẹ̀síwájú tẹ́lẹ̀ a ní ẹ́ntìkáf èèyàn lè ṣe ọjọ́ kan bákan náà èèyàn lè ṣe jù bẹ́ẹ̀ lọ kódà èèyàn lè ṣe less than ọjọ́ kan kéèyàn sọ wípé òun làbọ̀rọ̀ àwọn lọ́rùn láti wọnú mọ́ṣáláṣí fún wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta kò sí nǹkan tó burú mú eléyìí ṣe olóore ni tó bá làbọ̀rọ̀ ẹ̀ lọ́rùn kó ń fẹ́ bẹ òun fẹ́ máa bẹ nínú mọ́ṣáláṣí ní wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta ṣùgbọ́n èyí tó dáa jùlọ onírú yìí tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí máa ṣe ní ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan ní òru mẹ́wàá àti ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan eléyìí ni tó fi dá jùlọ ṣùgbọ́n tí wọ́n bá ṣe é di ká fún ọjọ́ kan ọjọ́ méjì mẹ́ta eléyìí nǹkan tí kò sí tó burú ń bẹ náà ni. afẹ́wọ́n tẹ̀síwájú wọn náà man aftara fi ìmúta àmúdán falyọ̀tẹ́dẹ̀ ìtìkáfà ẹni tí ó bá máa máa lọ́jọ́ ayẹ rẹ̀ afánikẹ́niyẹ tún bẹ̀rẹ̀ bíu tí afá abúlé lórí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ti sọ sókè onípe wà láti káfà illa bisiyam ẹni tó fẹ́ ṣe ìtìkáàfù ó gbọ́dọ̀ gbà rẹ̀ ṣùgbọ́n a ní èyí tó tẹ̀wọ̀n wallahu alam òun ni pé mo ń ṣe dandan ni pé kéèyàn gbà rẹ̀ àti tó wáyé pé ìtìkáàfù tí yẹn ń ṣe nínú Ramadan tí ẹ̀dẹ̀ tún jẹ́ni tí ó gbà rẹ̀ torí pé ọlọ́wọ́ lọ subhanahu wa ta'ala yọ̀ǹda fún láti mọ́gbà rẹ̀ tó bá ń bẹ lórí ìrìn àjò tí ó padà san padà so dandan kọ́ ni kó ṣe rí pé èèyàn gbààwẹ̀ nígbà tó bá ń ṣe ètì káàfù gẹ́gẹ́ bí n tó tẹ̀wọ̀n jù torí pé àwọn afáàlẹ́ kó wá wípé Umar radiyallahu anhu ó jẹ́jẹ́ pé wọ́n ṣe itikaf ní Kaaba ní kanú àwọn òru ní jahiliya sanabra Muhammad sallallahu alaihi wasallam ó lè sọ fún pé kí alfi minabrik ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ yẹn lọ pé orí ọ̀rẹ́ kí ń ṣe àsìkò tá a máa ń gbáyẹ̀ òru kìí ṣe àsìkò tá a máa ń gbà rẹ̀ eléyìí jẹ́ nǹkan tí àwọn afá kẹ́gùn lé lórí lọ́fi ní dandan kọ́ ni kí ẹni tó ń ṣe ìtìkáàfù gbà rẹ̀ àti tó ó bọ́ sínú oṣù Ramadan tó lè jẹni tó ṣe wípé àwọn jẹ́ ọ̀ràn lé lórí ní àsìkò gbà ẹ́ ṣùgbọ́n position tí a fẹ́ mú a pé wọ́n sọ fún wa wípé waman nadhara wa in nadhara laylatan lazimahu yawmun wa layla ẹgbẹ́ ń dẹ́lẹ́ ṣe ìtìkáàfù tó bá fi lè jẹ́jẹ́ fún wọ́n ṣe ìtìkáàfù ní òru definitely gbọ́dọ̀ ṣe ọjọ́ rẹ̀ náà mọ́ nítorí kó lè bá gbà rẹ̀ làwọn fi sọ bẹ́ẹ̀ ṣọ́tà wá ní káwọn nǹkan tí mọ̀rù sọ ipò jẹ́jẹ́ fún wọ́n ṣe ti káàfù ní òru anábi sallallahu alayhi wasallam sallam oníkófù fi lè ìjẹ́jẹ́ tí ó jẹ́ ni sèyàn sọ fún wa wípé wallahu alam ipò dandan kọ́ ni kí èèyàn jáláwẹ̀ kó tó lè ṣe ètìkáàfù bákan náà أفعل من أفطر فيه متعمدا فليبتري اعتكافا أنت لا لو جاوري كي أتنبري اعتكافا اعتكافا يعني وكذلك من جامع فيه ليلا أو نهارا ناسيا أو متعمدا بكنا أنتي أبابا أنتي رلاشقه mẹ́rin ni àdásá nasiyan aw muta'ammidan bóyá ti gbàgbé ní àbí ọmọ ọmọ òun náà ṣe kí ni yóò tún bẹ̀rẹ̀ ni ipò tí káàfin yẹn ti bàjẹ́ nínú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ má bá àwọn ẹlẹ́tẹ̀ẹ́ ẹ má bá wọn láṣepọ̀ nígbà tẹ́ bá ń ṣe ìtìkáàfù nínú mọ́ṣáláṣí so tó túmọ̀ sí pé a ń bẹ́ ẹlẹ́tọ̀ wa láṣepọ̀ nígbà tàbára ń ṣe ìtìkáàfù ẹni tó bá bẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ní àṣepọ̀ ńgbà tó ń ṣe ìtìkáàfù ìtìkáàfù yẹn ti bàjẹ́ tọ́lá Muhammad ṣe ó dẹ́ṣẹ̀ tọ́lá gbàgbé kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ìtìkáàfù yẹn bàjẹ́ èyí káàfì yẹn ó bàjẹ́ náà wọ́n in márìdọ̀ tẹ́lẹ̀ tó ń ṣe èyí káàfì bá ṣàárẹ̀ kharaja ila bayti yóò jáde lọ sílé rẹ̀ láti lọ ṣe ìwòsàn láti lọ wá ìwòsàn fẹ́ǹsáhà bánà alámàtàkàdámà tààrẹ̀ bá lálàáfíà yóò kọ̀ntínú ìtìkáàfù rẹ̀ ibi tó dé ó jẹ́ yẹ kó ń fẹ́ ṣe ìtìkáàfù ọjọ́ mẹ́wàá lápèjúwe ó ti wá ṣe bí ọjọ́ márùn-ún bẹ́ẹ̀ ó wá fẹ́ sick so yóò lọ gba ìwòsàn yóò jáde kúrò mọ́ṣáláṣí láti lọ gba ìwòsàn tó wá di pé ara rẹ̀ yá yóò padà wá sí mọ́ṣáláṣí láti wá kọ̀m̀plíìtì àwọn ọjọ́ tó kù وكذلك انحادت المعتكفة bákan náà obìnrin tó ní ìṣẹ́ ìtì káàfù tó bá rí nǹkan oṣù wọn ó stọ́ọ̀tì ìtì káàfù rẹ̀ láti lọ parí nǹkan oṣù rẹ̀ then yóò padà wá kọ̀m̀plìtì ẹ̀ẹ́sì káàfù rẹ̀ létà so gẹ́gẹ́ bí ẹni tí ara rẹ̀ yá tó náà jáde láti lọ wá ìwòsàn lẹ́yìn ìgbà tí ó rí ìwòsàn tán yóò padà láti wá ẹ̀ẹ́sì káàfù rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tóun náà rí nǹkan oṣù rẹ̀ òun náà jáde kúrò nù mọ́ṣáláṣí láti lọ parí nǹkan oṣù rẹ̀ tó bá wá parí rẹ̀ yóò padà wá sínú mọ́ṣáláṣí láti wá ṣe ti káfẹ́ láti wá kọ̀m̀pléètì ẹ̀. sólè ń sọ fún wa wípé àwọn afẹ́rí nǹkan tó burú níbi tó kí obìnrin náà ṣe ti káfẹ́ ṣùgbọ́n mi náà ṣe ti káfẹ́ ó wà rẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí a gbọ́dọ̀ rí òpin yẹ́sẹ̀ pé bí tí free mixing tí ó máa bẹ̀ láàrin ọkùnrin àtàwọn obìnrin àìtáwọn obìnrin ó ti ṣe ètì káàfù ti tí wọ́n ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa bẹ̀ a ní ààyè fún àwọn obìnrin tí wọ́n ti ṣe ètì káàfù bákan náà ibi tó ṣe wípé òwe wọn kò ní máa sí àwọn ọkùnrin tí wọ́n ń bẹ nínú mọ́ṣáláṣí eléyìí gbọ́dọ̀ wà ṣùgbọ́n báyẹ̀ pé èsì àyàgbáyà yóò máa ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin àtọkùnrin tó lọ ṣe é ti ni eléyìí ẹni tí a gbọ́dọ̀ ṣọ́ra fún ni so ló fi jẹ́ pé àwọn míì àwọn discourage àwọn obìnrin láti lọ ṣe é ti káàfù kò ń pé torí pé jẹ́ àrámù kọ́ wọ́n nítorí pé n tó jẹ́ adequate preparation fún wọn ó lè má sí i torí ẹni tó ṣe ṣe é ti ká fún mọ́ṣáláṣí yóò ṣe àsùn padà yìí lọ tẹ́ pé ti ká fún bí ọlọ́jọ́ kan méjì mẹ́ta ni tí ó ṣe pé ó jẹ́jọ́ pé ń fẹ́ ṣe é ti ká fún bí wákàtí méjì mẹ́ta ó fẹ́ ṣe é ti ká fún tí ó sùn nu mọ́ṣáláṣí bóòlù ẹgbẹ́ sùn nu mọ́ṣáláṣí tó ṣe wípé kò ní sí òun rẹ̀ lẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé ó pàtàkì sóbìnrin wọ́n lè ṣe ìtìkáfù nínú mẹ́ṣáláṣí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ bójútó àwọn májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú obìnrin eléyìí pàtàkì púpọ̀ bákan náà àfáǹtẹ̀síwájú wọ́n ní obìnrin tó ṣe pé ó máa ń ṣe nǹkan oṣù òun يدار قرن مجلاشي وحرمة الاعتكاف عليهما في المرض وعلى الآهد في الحيج نعم آه، اعتكاف لوري عمجج إلي إن تطين ونكما شري ومريتنشي حيج وكما شري اعتكاف سو so, بكنا أنتي أراريو òun ló ń jáde kúrò nu mọ́ṣáláṣí kí ló fà tẹ́sí ní obìnrin tí ó ń ṣááìdì kó mọ́ṣẹ́ itikaf ṣe torí wípé èèwọ̀ ni fóbìnrin láti wọ mọ́ṣáláṣí ni àbẹ́wò nami tí àwọn àfáà tí wọ́n máa lé lórí òun náà ni wípé obìnrin tó ń ṣe haid èèwọ̀ fún láti máa dúró sínú mọ́ṣáláṣí èwo ni fún láti dúró sínú mọ́ṣáláṣí eléyìí ni basis tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn na fi ní obìnrin tí ó bá ń ṣe hajj kó má dúró kó má ṣe ètìká fún un mọ́ṣáláṣí bó ti ẹ̀jẹ̀ pé wallahu a'lamu obìnrin tó ń ṣe hajj ó lè wọnú mọ́ṣáláṣí kó dúró síbẹ̀ pàtàkì jùlọ tí ìdí pàtàkì bá wà pé ó fẹ́ gbọ́rọ̀ àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àhàdíìsì tó fẹ́ràn pa pé obìnrin tí ó ń ṣe hajj kó má jòkó sí mọ́ṣáláṣí àbí kó má pẹnu mọ́ṣáláṣí àwọn àhàdíìsì kò lálàáfíà so ìpìlẹ̀ dẹ̀ wípé a lè ní kí mùsùlùmí má dé sínú mọ́ṣáláṣí àti kó ṣe pé kí ni a rí ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ tó sọ wípé kí ló obìnrin bẹ́ẹ̀ kó má dúró sínú mọ́ṣáláṣí ìgbà tí o ti sí ẹ̀rí àání kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wallahu a'lam ṣùgbọ́n ti ẹ̀rọ ìtìkáfì náà obìnrin tí ó ń ṣe hajj ṣé wàá lè ṣe ń gbà yẹn nítorí bẹ́tà náà ni pé kó avoid yẹn. wọ́n tó ń ṣe istihada ńkọ́ ẹ̀jẹ̀ ayé àbá ń jáde lára rẹ̀ kò ń ṣe ẹ̀jẹ̀ hajj ṣé ó lè ṣe itikaf bẹ́ẹ̀ ni o lè ṣe itikaf fún tiẹ̀ torí ẹ̀jẹ̀ tó ń jáde lára yẹn ẹ̀jẹ̀ tí ó dúwọ́ fún láti kírun ni kírun pẹ̀lú ẹ̀jẹ̀ tó ń jáde lójú ara bákan náà afáǹtẹ̀síwájú wọ́n ní fàyíbá tẹ́wọ́rọ̀ ti àhìdò obìnrin tó ṣe nǹkan oṣù tó bá di tó mọ́ àwọn afákọ̀ọ́lù mẹ́rin ìlú fi lẹ́yìn àwọn àárín àbí aláàárẹ̀ òun ló bẹni tí ó gbádùn bí wọ́n ní alẹ́ ni àbí lọ́sàn-án رجع حينئذ إلى المسجد ìkíní kejì wọn wọ́n lè padà sí mọ́ṣáláṣí ní àsìkò yẹn náà láti lọ kọ̀mpútì ètìká fún wọn wọ́n láyá kúrò ní ọ̀tẹ́kì nínú ọ̀tàkáfì illa li hajjatul insan ẹni tó ń ṣe ètìká wọ́n ní lára ẹ̀kọ́ lára ẹ̀kọ́ ètìká fún òun ni kó mọ́ jáde kúrò nínú mọ́ṣáláṣí yẹn illa li hajati al-insan àyàfi fún nídìí ọmọ ènìyàn lápèjúwe ó fẹ́ jọun ó fẹ́ wẹ̀ ó fẹ́ ṣe ìgbẹ̀sẹ̀ ó fẹ́ fún sáré àti bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan tó jẹ́ ìtọ́jẹ́ tí ẹni tó ń ṣe étì káàfù tí ò lè mórí bọ́ ń bẹ̀ kò sí pé olóhùn tó ṣe étì káàfù tó wá ti rí wípé ó kọjá ọjọ́ kan méjì yóò ní láti jẹ bákan náà yóò ní láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ yóò ní láti lọ fífárí bákan náà tó bá ti rí pé ọjọ́ ẹ̀ ń pọ̀ yóò ní láti wẹ̀ torí wípé ara rẹ̀ wúwo tí ò bá rọ̀ fún bí ọjọ́ mélòó kan ni sẹ́yìn tó jẹ́ bí irú hajjatul insan nídìí ọmọ ènìyàn ó lè gbé jáde láti lọ ṣe ṣẹlẹ̀ ìwà àfẹ́tẹ̀ ìtìkáàfù rẹ̀ kò àfẹ́tẹ̀ ìtìkáàfù rẹ̀ torí pé nǹkan tí ò ṣe avoid majorly ní àwọn nǹkan wọ̀nyí in tí ò ṣe avoid majorly òun ni àwọn nǹkan wọ̀nyí unlike àwọn nǹkan tó ṣe wípé ó ṣe average tó lè máa lè bá ṣe lápèjúwe kó wá lóun lòun fẹ́ lọ ṣe nǹkan rẹ eléyìí máa affect eighty káàfù rẹ yóò affect eighty káàfù rẹ wọ́n yẹ kó mọ̀ọ́tà káfọ̀ kọ́bùlà gòrò ní ṣẹ́ms. من الليلة التي يريد أن يبتدئ فيها اعتكافا أنما اعتكاف أبدا ولي بتاع مغرب مثل أن اعتكاف ní ọ̀la ọ̀la tá ń sọ òun ni pé ń fẹ́ ṣe 80 calf ní ọjọ́ ọjọ́ mọ́ra tó gbọ́dọ̀ wọlé ẹ̀ẹ́tìkáàfù tó fẹ́ ṣe tí ọjọ́ ọ̀la tó ń ṣe àlàmísì tó bá ti di pé ó parí bífọ́ kí mọ́gìrìbù tó wọlé táìmù gbà ó gbọ́dọ̀ wọ ẹ̀ẹ́tìkáàfù tí a fi jẹ́ pé ó wọlé bífọ́ kí mọ́gìrìbù tó wọlé ó pẹ́ tí mọ́gìrìbù bá ti wọlé àti bọ́ sí ọjọ́ júmọ́ mọ́gbígbà ti wọlé àti bọ́ sí ọjọ́ júmọ́ ìyẹn lọ́la mú ń sọ o tí mọ́gbígbà tó bá fi lè di ọ̀la tí mọ́gbígbà wọlé àti bọ́ sí ọjọ́ júmọ́ so ó ti gbọ́dọ̀ wọlé before kí mọ́gbígbà kó tó wọlé ni so torí pé kí ni òru ó ṣíwájú ọjọ́ òru ṣíwájú ọjọ́. فليدخلوا وليدخل معتكفه قبل غروب الشمس من الليلة التي يريد أن يبتدئ في اعتكافا قوة ibi tó ti fẹ́ ṣe itikaf àti ìsinú mọ́ṣáláṣí tó ti fẹ́ ṣe itikaf kó rọ̀bẹ̀ before kí òòrùn tó wọ̀ eléyìí ó ní ìbámu pẹ̀lú àlàyé ó ní pé kí ni òru síwájú ọjọ́ ẹgbẹ́ olóhùn fẹ́ ṣe ti káàfù fún odidi ọjọ́ kan ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ó ti bẹ̀rẹ̀ wọ́n tí ó ti ṣe ti káàfù bífọ́ kí bẹ̀rẹ̀ ọjọ́ yẹn tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ odidi ọjọ́ òun náà ni Maghreb tóun bá ti wọ̀ ọjọ́ tuntun ti bẹ̀rẹ̀ so òru ló ṣíwájú lọ́dọ̀ àwọn olóyìnbó náà àwọn náà gbà pé òru ló ṣíwájú ṣùgbọ́n òru ti tún wọn ó sì di aago méjìlá kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ bá a ṣe wà nísìnyí wọ́n believe pé a ṣì wà ní ọjọ́ Wednesday lọ́dọ̀ títí wọn nínú Islam àti bọ́ sí ọjọ́ Thursday látìgbà tí oòrùn ti wọ̀ àti bọ́ Thursday nínú Islam ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olóyìnbó àwọn bàtà àti ìbọ̀ Thursday a ṣì wà ní Wednesday ìgbà wo làwọn àwọn bọ́tí táàbù lọ́dọ̀ wọn tó bá di aago méjì lóru so eléyìí ni wọ́n pè ní kíní twelve pm aago méjì lóru bá ti lù tó kọjá ìṣẹ́jú kan báyìí so ọgbà pé kíní àti bọ́ sí ọjọ́ thursday àti bọ́ sí ọjọ́ thursday so bí àwọn ṣe ń ka titi wọn nìyẹn ṣùgbọ́n èyí tó correct tí ẹ̀sìn islam mú wá òun ni pé òkùnkùn tá a rí yẹn tá a bá ti rí sẹ́yìn òkùnkùn àti bọ́ sí ọjọ́ tuntun nínú Islam so àfáàní wàláyàwó ni mọ̀rídọ́ ẹni tó ń ṣe ìtìkáàfù mọ́ra ọjọ́ tó lè fi ṣe ìtìkáàfù yẹn kò ní lórí òun fẹ́ lọ bẹ aláàárẹ̀ wò wàlá ìsọ́lù alájẹ́náza ilé òun fẹ́ jáde nu mọ́ṣáláṣí láti lọ kírun sí èèyàn tó jáde láyé wàlá ayákóró jù létí jára kò ní ní òun fẹ́ lọ ṣe òun o torí fún wa yẹn ló sọ pé òun fẹ́ ṣe é ti ká fìyàn kó fọ́ sí ẹ̀ kó tó wá sọ pé kí ni òun fẹ́ jáde lọ ṣe lọ ṣòwò sọ léyìí ah, wọ́n ní kò mú mọ́mí yìí tẹ̀sọ̀ yìí fún ẹni tó bá fẹ́ ṣe é ti káàpù ọjọ́ tó pọ̀ ó wà tí kébù ó pẹ́ ṣùgbọ́n tó bá ṣe é ti káàpù wákàtí kan wákàtí méjì fẹ́ẹ̀sì tiẹ̀ ṣiṣẹ́ kínní ó fún ẹ ṣèbí tó bá ti lọ wákàtí kan fẹ́ẹ̀nì ó lọ méjì tán yóò jáde lọ́bi tó fẹ́ lọ ó fẹ́ lọ ṣòwò ni ó fẹ́ lọ fíìsìtì aláàrẹ ni fẹ́ẹ̀sì tiẹ̀ ní ó pẹ́ ṣùgbọ́n òun bẹ́ ṣe ìtì káàfọ́ nínú ọjọ́ méjì òun bẹ́ ṣe ìtì káàfọ́ ọjọ́ mẹ́wàá sọ àfáà ní kọ́ọ̀sọ̀ kó ń fẹ́ lọ bẹ aláàárẹ̀ wò kọ́ọ̀sọ̀ kó ń fẹ́ lọ síbi òkú kó ń fẹ́ lọ bá wọn pàtíṣẹ́tì ń bì kí wọ́n sókù lára ká máa sọ pé mo fẹ́ lọ tajà wọ́n ní kò bá mu ṣùgbọ́n àwọn míì ní tó bá ṣe pé ṣe ní mọ́jẹ̀mú kó tó bẹ̀rẹ̀ lápẹjú mo fẹ́ ṣe ti káàfù ọjọ́ mẹ́ta ṣùgbọ́n màá máa jáde lọ màá máa jáde lọ bí iṣẹ́ àtìlẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ ipò wo mọ̀ jáde lọ bí iṣẹ́ o ṣùgbọ́n ọjọ́ mẹ́ta ló fi wà nú mọ́ṣáláṣí ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú ọjọ́ kọ̀ọ̀kan tó lè jáde lọ síbi iṣẹ́ eléyìí ṣe mu àbí òmu àwọn àfáà mi tó sọ ìpé kó sí nǹkan tó burú ń bẹ̀ sí ìtọ́ṣe pọ́ lè ṣe ìtìkáàfù tí ó dé less than a day ó lè ṣe ìtìkáàfù wákàtí kan méjì so tó wọ́n ló fẹ́ ṣe ìtìkáàfù ọjọ́ kan ṣùgbọ́n ìgbẹ́ǹtì àwọn wákàtí kan bẹ́ẹ̀ni òun ló nìyẹn so a lè ṣe kiri a lè làbọ̀ lọ́rùn ìpé kò wọ̀rọ̀ jáde rárá ṣùgbọ́n tó ṣe pé kò ní lónìí bẹ́ẹ̀ ni kò ṣe mẹ́jẹ̀mú yẹn tẹ́lẹ̀ ó kọ́ padà dìsáì pé mo fẹ́ jáde irú yìí tí wọ́n sọ yìí ó máa wà àplikébù sí ó máa wà àplikébù sí lọ ẹ̀nà torí pé kò sọ tẹ́lẹ̀ lẹ́mọ̀ tó ṣe pé ó ń bẹ ní ìtìkáfù èèyàn wá kú fún ọmọ ní ìtìkáfù èèyàn kú fún àbóbìnrin ti káàf gbogbo information pé ó rẹ èèyàn kan ṣé lè jáde lọ kí wọ́n ní kò lè jáde torí pé kí ni ìtọ́lóhùn fẹ́ ṣe relé yìí tó bá wá insist tó jáde ńkọ́ wọ́n ní ti káàfù ẹ ti bàjẹ́ ṣètúbá ti pé kò sẹ́ni bẹ̀rẹ̀ tó lè máa mójútó ní tọ́rẹ̀ yẹn ńkọ́ kò sẹ́ni bẹ̀rẹ̀ tó lè máa mójútó ẹni tó kú yẹn láti kírun sí i lára bẹ́ẹ̀ni situation bẹ́ẹ̀ hour first láti jáde ṣùgbọ́n yẹn náà ó túmọ̀ sí pé yóò tún ìtì káàpọ̀ ẹ̀ yóò tún bẹ̀rẹ̀ ni torí pé nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn nǹkan tí ó wá compulsory ni láti lọ kírun sẹ́ni yẹn lára torí pé kò sẹ́lómi tó lè ṣe èyí ti káàpù tẹ́lẹ̀ ń ṣe nìyí ìpìlẹ̀ èyí ti káàpù ni pé kò kì í ṣe ọ̀ranyàn ṣùgbọ́n torí pé ṣe lọ́rọ̀ yẹn lórí ààrẹ òun ló fi jọ́rọ̀ yẹn ṣùgbọ́n ẹ pé nǹkan yẹn ní nǹkan tó pàtàkì láti lọ mójútó ni tí ò sẹ́ni tí a bá mójútó ṣe yóò lọ ṣe nǹkan yẹn ṣùgbọ́n kó mọ̀ pé ìtìkáàfù yẹn kò lọ bó ṣe yẹ kó lọ òun ó tún ìtìkáàfù yẹn bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n ní tó ṣe pé òun ti ọ̀rẹ́dì sọ láti pìlẹ̀ so ẹnìyẹn òun ò ní pọ́blẹ́mù tiẹ̀ ní ìtò tẹ́wọ̀n torí pé ti ọ̀rẹ́ bì sọ ìpè ti ká fọjọ́ mẹ́ta tí mo fẹ́ ṣe yìí o mẹ́rin tí mo fẹ́ ṣe yìí o mẹ́wàá tí mo fẹ́ ṣe yìí o láwọn àsìkò báyìí sí àsìkò báyìí màá mọ lọ bíṣẹ́ ní àsìkò báyìí sí àsìkò báyìí màá mọ ṣe nǹkan báyìí àbí ẹni tí ó jẹ́ aláàrẹ̀ mi tí n bá gbé information kó jáde láyé màá jáde lọ fún jàǹdà rẹ̀ ó ti sọ láti bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ èyí tó kàn wallahu alam òní pé láwùn máa ṣára pọ̀ èyí tí ó ṣe ní mọ́jẹ̀mú yẹn kò sí pírọ́blẹ́mù ń bẹ́ẹ̀. ولا باس أن يكون إمام المسجد ولا باس أن يكون إمام المسجد وسن كتبه ó ṣe pé ní tó mọ́ ṣe ìtìkáàfù òun gẹ́gẹ́ ni mọ́mọ́ mọ́ṣáláṣí kò sí tó burú ń bẹ́ẹ̀ wọ́n máa wú an yatazawwaja aw ya'qida nikaha ghayri bákan náà ó lè fẹ́yàwó àbí kí ó ṣe abdul nikah fún ẹlòmíì níbẹ̀ that ó lè fọmọ lọ́kọ̀ọ́ òun náà fúnra ẹ lè fẹ́yàwó ní àsìkò gbà ẹ. náà nítorí Allah subhanahu wa ta'ala sọ ni pé wala tubashiruhunna ẹ má bá wọn ní àṣepọ̀ wa antum aakifuna fil masajid wọn bá ń ṣe é ti káàfù ní mọ́ṣáláṣí kò sọ wípé ẹ má fẹ́ àwọn tó ẹ ṣe é ti káàfù mọ́ṣáláṣí kò sọ wípé ẹ má fọmọ ọlọ́kọ̀ọ́ tọ́ọ̀bá ń ṣe é ti ká fún mọ́ṣáláṣí ìyàpá ti sọ wípé wọ́n lọ wú ayẹta zọ̀wọ́já àwòrán àpìlẹ̀ nìkan hárẹ̀rì ó lè tọ́ra òun gbà tó ń ṣe é ti ká fún bẹ́ẹ̀ ni ó lè ṣe ágbì nìkan fún ẹlòmí ṣùgbọ́n kò gbọ́dọ̀ bá aláṣepọ̀ tó bá bá aláṣepọ̀ ó ṣe lọ́hun éjì ká fún ẹ̀rẹ̀ ti bàjẹ́ náà ṣe àbí a sọ wípé ìdájọ́ tó ń bẹ fún ìbọ́bìnrin láṣepọ̀ òun náà ló tún dé ìfọwọ́kanyàwó èèyàn lára nígbà tó yàn ṣe é ti káfù fọlọ́wọ́ alámọ̀dá tó yàn àfọ́dì àwọn nǹkan bẹ́ẹ̀ àplikébù sí náà ni èèyàn gbọ́dọ̀ jìnà sí àwọn míì wọ́n wò pé kí ni ò bá rí tí ọ̀sán bá mi sọ bẹ́ẹ̀ òun ni pé ẹni tó ń gbàwẹ̀ àmọ̀kọ́ kò gbọ́dọ̀ bọ́bìnrin láṣepọ̀ nígbà tó ń gbàwẹ̀ tó bá fi lè dán o yóò ṣe kiri yóò san kàfàrà fún nǹkan tí ó ṣe yẹn òun náà ni kí ó tí okùn lọ́nu ẹrú àbí ó gba àwọn oṣù méjì tẹ̀léra wọn àti kó bọ́ aláìní 60 ìyẹn tí ó bá ní agbára àti tí okùn lọ́rùn ẹrú yóò gba àwọn oṣù méjì tẹ̀léra wọn tí ó bá lágbára yẹn yóò bọ́ aláìní 60 eléyìí ni kàfàrà rẹ̀ eléyìí ni kàfàrà rẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ṣáláwẹ̀ ṣé lè bá àwọn rẹ̀ ṣeré ṣe aláwẹ̀ ó lè dá ìyàwó rẹ̀ ṣeré ó lè dá ìyàwó rẹ̀ ṣeré kò sí nǹkan tó burú ń bẹ̀ lópin ìgbà tí ó bá ti jẹ́ kí nǹkan ọmọkùnrin jáde sọ lè kí sí ìyàwó rẹ̀ nígbà tó ń gbá rẹ̀ sọ àwọn àfáà kan ń yẹ́kẹ́ ní wọ́n fi lè mú un ṣeré ẹ̀ níbi àwẹ̀ ní so definitely ó yẹ kó lè lọ níbi ìtìkáfù náà so ń tà lè ṣe níbi ìtìkáfù òun ni kábọ̀ obìnrin láṣepọ̀ pẹ̀lú àyà tó pẹ́ báà ṣe lè bóbìnrin láṣepọ̀ nígbà tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ àlebà láṣepọ̀ nígbà tí a bá ń ṣe ètì káàfù náà ìyẹn pẹ́ sọ báà ṣe lè bóbìnrin wá ṣeré nígbà tá a bá ń gbàwẹ̀ tá a bá bá ṣeré nígbà à ń ṣe ètì káàfù kò yẹ kí ẹ náà ní èjù kò yẹ kó ní yíyù ṣùgbọ́n àwọn míì wo pé rárá ojú táwọn máa fi wò ó ojú wípé níta gbọ́dọ̀ jìnà sí òun ni nǹkan yìí nígbà tó pé yẹn rìn ní agbègbè ẹni tí kéèyàn ṣe lára èsì káfù òun náà ni kéèyàn jìnà sí obìnrin ní ṣòwò àìtí èyí wọ́n sọ pé kí ni òun ọ̀dù ẹ̀ àbí òun kì í sí rẹ̀ ní ṣe eléyìí àwọn àfá àwọn ní ẹ̀rọ ní orí ẹ̀ bọ̀ bẹ́tà kí wọ́n afẹ́ èdè èrè nǹkan bẹ́ẹ̀ tàbí sẹ́ńtẹ́ ṣe é ti káàpù níṣì tó wà lẹ́lé láti lọ ṣùgbọ́nsẹ̀ àbólẹ́lé láti lọ wẹ̀ látọ̀jú òun tí ó rí ibi tí ó ti wẹ̀ ó ní láti lọ wẹ̀ lé ìyàwó rẹ̀ wọ́n bá ṣeré ní kó tó di kó tí mọ́ṣáláṣí àhá irú yìí ńlá ń sọ so irú ẹ̀ lè lọ ṣẹlẹ̀ sí yẹn gbà mí so ó bẹ́tà kí n avoid irú nǹkan bẹ́ẹ̀ so ṣé pé ó ṣèyàwó ìyẹn sì jìnnà àbó fi ọmọ ọlọ́kọ ìyẹn sì jìnnà ìyẹn jìnnà so làfáàfi sọ wípé wọláwọ anyata zawaja àwọn àkìdá nìkan àrẹ ìrì ó lè fọmọ ọlọ́kọ bákan náà ó lè ṣe adùn nìkan fún ẹlòmíì ومن اعتكف اول شهر او وسطه خرج من اعتكافه بعد غروب الشمس من اخره ọmọ láti lè ṣe ẹ́tìkáf bọ́wá ní ìbẹ̀rẹ̀ oṣù àbí láàrin oṣù tí ó bá parí ti káàfù ẹ̀mí tí òun bá ti wọ̀ ní àwọn ọjọ́ tó mú lágbè fún ọjọ́ tó mú tí òun ọjọ́ yẹn bá ti wọ̀ ó ti parí ti káàfù ẹ̀ wọ́n lè tọ́kàtà bí máa tó sínú fi ti káàfù bí ó lè fẹ́tẹ̀ tó bá ṣe pé ti káàfù ẹ̀mí ó máa parí ní èyí tó so mọ́ ọdún ìtúnu àwẹ̀ wọ́n ní fàlíyébì tilé lọ́tẹ̀lfẹ́tẹ̀rù wọ́n ní kó sùn mọ́jú ní inú mọ́ṣáláṣí ní òru ìtúnu àwẹ̀ filmasjid hatta yẹ́gùdù àmínú ilẹ̀ musọ́lá sọ́dọ̀ tá a gbàbẹ̀ lọ èyí tí ó ti lọ kírun àgbàbẹ̀ lọ mùsọ́lá àyè tí ó ti lọ kírun eléyìí lọ́dọ̀ àwọn màlìkíyà in tí àwọn fínilẹ̀ nìyẹn so bákanáà àwọn mí gbà wípé tí kíní bá ti parí nìyí tí òun wọ̀ ó ti parí síbẹ̀ yẹn wallahu alam tọ́run bá ti wọ̀ ni ó ti parí ìyí ló tẹ́wọ̀n torí pé fẹ́ pé ní Ramadan ní Ramadan ti parí ìgbà tó ní ti wọ̀ ṣùgbọ́n àwọn tó sọ wípé kó sọ di àárọ̀ ìtàn àwọn wọ̀ ni pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣe ìdíkàfò mẹ́wàá ìkejì àárọ̀ 28 that is ìgbà tó di pọ́pẹ́ twenty àárọ̀ yẹn ló tó bá wọn sàábé sọ̀rọ̀ ìpè jìbìlù sọ fún un wípé pọ́ńṣì máa wá lẹ́yìnbàtò kọ́dìrì kó máa wá sí mẹ́wàá àgbẹ̀yìn ni ṣètò túmọ̀ sí wípé ìtọ́jà òní kó ṣe wípé àárọ̀ ni wọ́n jáde ń bẹ́ mọ̀lẹ́mọ̀ àlám eléyìí kò ń ṣe nǹkan tí ó le sọ wọn àfáà míì wọ́n sọ fún wa pé ká jáde tóun bá ti wọ̀ ṣùgbọ́n jẹ́ pé Ramadan tó lọ yìí àríkọ́ àwọn tí wọ́n ṣe é ti káàfù ní ààyè yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti gbálé wọn lọ lẹ́yìn bàtà kí wọn mọ́ gbogbo tán àrẹ̀rẹ́ àwọn míì tó ṣe pé bóyá wọ́n sọ di àárọ̀ ìjọ kejì sọ èyí tí a bá ṣe ní lọ́yẹ̀dì kò sí ìtì ó dúró so pẹ̀lú eléyìí a wá sí òpin ọ̀rọ̀ etikaf tí al-imam ibn abdulsaid al-Qayrawani rahimahullah ta'ala tí wọ́n sọ nínú kíra tí a mọ̀ sí ar-risala سابلا الله سبحانه وتعالى يتاسي كل ما تقول في الكوكاوة وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا علم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم fún lẹ́mọ́ ní ṣe àmọ̀dà ní ẹ̀fún gẹ́gẹ́ bó ṣe wà fún Ramadan bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n fẹ́ ṣe ìyá ṣe kí ni ìyá bà níyàn tọ́wọ́sọ́pá máa bà níyàn kò túmọ̀ sí pé a máa sọ lẹ́nu kò túmọ̀ sí pé a máa sọ lẹ́nu èyí tá a máa ń sọ jáde lẹ́nu òun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj tani alahumma labbaika umra ìrẹ́ aláwọ̀ ọba mo jẹ́ pé rẹ̀ lẹ́ni tó fẹ́ ṣe umra eléyìí a máa sọ síta àwọn afáàmìdẹ́gbà pé ń tàà sọ yẹn gan kò ń ṣe àníyàn ipé àníyàn wa gangan ń bẹnu ọkà wa ṣùgbọ́n ń tàà ṣe yẹn ní aṣọ ìrántí ọlọ́wọ́ ọba jáde síta ni ó lè jẹ́ nǹkan tó wà peculiar sí hajj kò ń ṣe nǹkan tí a extend dé àwọn iṣẹ́ ìjọsìn tó kù so àwọn nínú ẹlẹ́gbà wípé àníyàn ó wà tó ká sọ síta ó wà pẹ̀túlà sí hajj nìkan sòkòjá bí ó ṣe jẹ́ so ìtìkáàfù ní tábà ti ní lẹ́mìí ọjọ́ kan mo fẹ́ lò ní mọ́ṣáláṣí méjì mo fẹ́ lò mẹ́ta mo fẹ́ lò mẹ́wàá mo fẹ́ lò ṣùgbọ́n àtàlẹ́ ká mọ̀ pé kéèyàn lo mẹ́wàá yẹn òun ló fi dáa jù sí pé òun ni nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sábà máa ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ò lé gbélẹ́bù yẹn ni ẹni tó wáṣọ ọjọ́ kan àbí méjì náà ààrẹ náà ni so tí ẹ̀dá máa ń ṣe ní itikaf èmi káwọn ọmọ mọ́ṣáláṣí lẹ́ni tó ń ka Qur'an lẹ́ni tó ń ṣe adkar kọ́dọ̀ yẹn lè wọ́n bẹ́ẹ̀ kó mọ̀ ṣe mùrájà kó mọ̀ ṣe revision kàtó ti annual Qur'an àbí kó mọ̀ ṣe revision kàtó ti ka nínú kéwú àti bẹ́ẹ̀ lọ so ó lè wà ń bẹ̀ náà kó mọ̀ gbọ́ lẹ́kṣọ̀ ààrẹ náà ni ó dàgbẹ́ pé nǹkan dáadáa nǹkan tí wọ́n máa gba lábá sí nínú ìsúnmọ́ lọ́hùn òun nìkan tó ń ṣe ní inú mọ́ṣáláṣí tó wà nínú àwọn iṣẹ́ tó ṣe pé èèyàn máa ń ṣe nínú mọ́ṣáláṣí ṣòkòjẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam ẹjẹ́ àwọ́dà mẹ́mọ́ ní kí ni yàtọ̀ tó ń bẹ láàrin ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ istihadọ̀ tí kan fi jẹ́ pé a lè ṣiṣẹ́ ìjọsìn gbà tí obìnrin àti obìnrin ò lè ṣiṣẹ́ ìjọsìn nígbà tó bá ń ṣe haidọ̀ lọ́wọ́ àwọn ṣẹ́ ìjọsìn kan bẹ́ẹ̀ ni ó lè ṣe ṣẹ́ ìjọsìn yẹn nígbà tó bá ń ṣe istihadọ̀ nam istihabọ̀ ìtumọ̀ rẹ̀ ní ẹ̀jẹ̀ tó ń gbàrẹ̀ lójú abẹ́ obìnrin látara wípé iṣan kan nínú àpò òbí rẹ̀ ní iṣan ẹ̀yẹ ó ní fẹ́ẹ̀tì so ẹ̀jẹ̀ wá ń jáde látara rẹ̀ serú yẹn nísìn ẹ̀jẹ̀ yóò máa jáde continuously ni àti tóbi ni ẹ bá tó rí ìwòsàn fún nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn so ẹ̀jẹ̀ lónìí ẹ̀jẹ̀ tó ṣe pé kò ń ṣe ẹ̀jẹ̀ haidi ni kò ń ṣe ẹ̀jẹ̀ haidi ọmọ rí ẹ̀jẹ̀ ni bí ìgbà tó ṣe pé èèyàn fara pa àárín pẹ́ta láti lè fara pa ní pẹ́jọ láti lè jáde lára wa so vein kan ti ṣe kí ni ó ti já nínú nìyẹn lọ́jọ́kẹ́jẹ̀ jáde so the same thing lóbìnrin tí ó bá ṣe ìsìnkábọ̀ bẹ́ẹ̀ nìkan nínú wọ́ǹbù ẹ̀ òun ló ṣe kíni òun ló já òun ló mú ẹ̀jẹ̀ jáde ẹ̀jẹ̀ dẹ̀ continue bẹ́ẹ̀ ni explanatory solution sí nǹkan ṣé bọ́ọ̀lù pé kò lè kírun à ní kò lè à rẹ̀ lé súnmọ́ ó túmọ̀ sí pé kò ní kírun for years kò ní kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní for years ọkọ rẹ̀ ní súnmọ́ for years tó jẹ́ pé ṣẹ̀rí àṣẹ ń fúfú yẹ fún ṣe lè kírun bákan náà yóò mọ gbàwẹ̀ ọ̀rọ̀ yẹn ni kó kírun ọ̀rọ̀ yẹn ni kó gbàwẹ̀ then ọkọ rẹ̀ náà lè súnmọ́